àbíbo gbogbo gbòrògbò tó ń lọ wò tí àwọn ẹgbẹ́ ẹlẹ́yìn tí wọ́n ń pa kókó tí wọ́n ń pa kókó bó ṣe pa bó ṣe pa kábíyèsí tí wọ́n pàyàwó rẹ̀ ẹ dákun kí lẹ rò pé a lè ṣe sí àmọ̀ràn ojú lẹ lè sọ pé a lè ṣe sí. àjù lẹ́nu ẹ̀ tó yọnu. wọ́n sì kí n sọ̀rọ̀. tó sọ̀rọ̀. wọ́n máa yàrá yọjú ọmọ Àjàgùnmàlè wọ́n máa gbé yàrá yọjú o wọ́n máa gbé inú yàrá yọjú ẹni orí kó má lò gbà wọ́n máa gbé inú yàrá yọjú. ìlú ìmúná tó bá ní aróhùn láàrín èyí tó bá ní ká má róhùn ẹnìkan tó rí títí tá a fi parí ìpàdé tá a fẹ́ ṣe lábẹ́ èyí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ rí wa bẹ́nikẹ́ni bá sì kọjá ò gbọ́dọ̀ rí wa. ó jìwòrò ayé. ẹ káàbọ̀ ẹ̀yin àgbà ẹlẹ́yẹ. ayé jẹ́ ǹjẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ tí olórí ẹgbẹ́ gbé fún wa wọ́n ní wípé ìlú ayé tòrò yìí kò gbúdọ̀ tòrò bẹ́ẹ̀ sì ni kò gbúdọ̀ rí dùnú inú ìbànújẹ́ àyín keke ni ó gbọ́dọ̀ wà ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ iṣẹ́ tá a bá fi rán pọ̀ òun nìkan jẹ́ àmọ́ nǹkan kan ní kan mí lóminú òun ni tọrọ ọmọ àjàgùnmàlè bó o láṣẹ ṣe ọ̀rọ̀ ọmọ àjàgùnmàlè ní ọ̀gẹ̀dẹ̀ nù kò tó ń gbà dáadáa. tọ́lọ́rùkù bá pẹ̀lú ẹyẹ kẹyẹ gbúdọ̀dún. tó bá rí bẹ́ẹ̀ èṣù lábẹ́ lọ́wọ́ ẹ̀ á mú àdín lọ sóríta ẹ̀ á sì ta lé lórí sọ fún pé àwọn aráàlú ayé tòrò ló ní ọtí ọládìí o. ẹ má dánwò. ajá ń jẹ ìkó ọgbọ. irú ajá kan kò gbúdọ̀ mú mi ọ̀rọ̀. ọjọ́ kọjọ́ dájẹ́ dájẹ́ tó bá fẹnu ba irú ajá ò bàlẹ̀ ọjọ́ náà ní tiẹ̀ tán. ajá kì í jẹ́ òfin òkété. Tolú kí ni. Èmi ni ọmọ Àjàgùnmọ̀lé. Èmi ni Olódùmarè ló sáré láti wá táyé ṣe. Ẹnikẹ́ni tó bá dí mi lọ́wọ́ ṣẹ́. Onítọ̀ ló kọ̀ nínú yọ̀. Àjọpẹ́, ìwọ dúró lé o, àbúrò tán lè bẹ́ẹ̀ pẹ̀lú ìbọ̀dà náà. Ẹ bó bá jẹ́ ìyún náà, ní tó bá ti yá kan ètò pẹ́ mọ̀, ọ̀ ṣe bẹ́ẹ̀ sùn ni èṣù kan ló rán àwọn àyà yìí kan ló rán wa wálé ayé ṣe bóun ló sọ ló ṣàtọ̀nà báwo àjẹ́ ṣe wálé ayé ẹ tó bá jẹ́ bẹ̀rẹ̀ ká lọ tàbí fẹ́ṣù láyé àwọn ọmọ aráàlú ayé tòrò ló bá bàjẹ́. ó ti yá ó ti di ṣíṣe. ọmọ àjàgùnmalè ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ ọmọ àjàgùnmalè. ẹ̀rọ. 我不要！我不要你弄！啊！哎呦！啊！啊！哎呦，谢谢。 bí wọ́n sọ pé orò ló máa ń ké tákù ẹ̀ máa ń kálù ọmọ ẹ sá sọ̀rọ̀ àti pé ẹ má bínú ah kọ òòṣà ńlá ni a máa wíru ó máa wíru. Ah, tèmi yé mi nígbà tẹ pé gbogbo nǹkan ń ké gbogbo ń dàrú làmọ̀ kó tó wá jà ló máa ń da gbogbo ẹ̀rú á rò pé Ṣàngó kọ́ lọmọ yìí obìnrin ni mo pé ṣé Ṣàngó wáyé lóbìnrin ẹ dákun kí la fẹ́ ṣe. kò tẹ̀tí yé mi náà mo ní ìpàdé pẹ̀lú àwọn olóyè ọjà tí bá dé á máa sọ. dodododo kò yé ẹ kò yé mi náà ẹ dà wá lókàn ṣé ọmọ kémi àti ẹ la kù nínú gbogbo olóyè ìlú yìí ẹyẹ ẹgbẹ̀rún ló sì ń tọ́jọ́ o èmi bẹ̀rù o wọ́n máa sọ pé obìnrin ni mí ẹ̀mí mi mi bẹ̀ kó bọ̀ o ọjà yẹn kọ́ ló ṣe kókó fún ẹ. ẹ jẹ́ àfọkànsọ́ ọmọ wọn àjàgùnmalè bí ó lè dàlúwa yìí. ẹ jẹ́ ká lọ bẹ́ẹ̀ mi àti ká lọ bẹ́ẹ̀ èmi á dọ̀bà lè wọ́n náà bẹ̀ wọ́n náà kúnlẹ̀ á sì bẹ̀. ti bá dé láti ọjà. tọ́ba dé láti ọjà. a máa ṣeun. ewu bíi ti báwo. sọmọ pé mi àti ẹ ló kù ń ọmọ bá ti fẹ́ ṣe ká kó àwọn ọmọ ẹ̀lẹ́bí wa ká fìlú o. ká fìlú ó ti lé tóun. táàbà tó máa ah! mọ gbọ́ táàbà á ní fìdúlẹ̀ pé ká lọ gbà fún ọlọ́run ká lọ gbà fún ọmọ yìí ká lọ bẹ̀ẹ́ àwa tó kú o a gbà fún ọ o. ẹ̀rù ń bà èmi o. ẹ̀rù ń bà èmi náà ọjà kọ́ ọjà kọ́ ọjà ọjà ah. ìpàdé wà lára wọn wọ́n ti ń pè mí ah. wọ́n rìn yín. ìyálọ́jà ń padà rí yín. ìyálọ́jà ó dúró eléyìí. ń bọ̀ ó dúró eléyìí ọjà ló ń dù. ọ̀dà èmi á lọ bọ́ ọmọ yìí o má lọ bá o má lọ dọ̀bálẹ̀ fún o. bọ́mọdé òkú. àgbàlígà. bọ́mọdé òkú. àgbàlígà. bọ́mọdé òkú. àgbàlígà. mo dúpẹ́ pé mo pè yẹn jẹ́ mi ẹlẹgbẹ́ mi. Oh. ọ̀rọ̀ lórí àwọn àjẹ́ ìmúṣe torí ẹ̀ pè àwọn àjẹ́ yìí tó ń pa kúkúrú tó ń pa gígùn tó pa ọba wa tó tún pa olórí wọ́n dẹ̀ ní pé kí sòbíà tó di egbò olúgànbẹ là ké sí pé nítorí ẹ̀gbẹ́gẹ́ kí la fẹ́ ṣe. bọ́mọdé òkú. àgbàlígà. olórí ọ̀dọ́ mo kí yín bákan náà mo sì kí ẹ̀yin ọ̀dọ́ ẹlẹgbẹ́ mi ṣé ẹ mọ̀ wípé àwọn àgbà bọ̀ wọ́n ní ikú tí ń kojú gba ẹni òwe ńlá ni mo sì ń pa fún ni àwọn àjẹ́ yìí tí wọ́n wó sùsùn tí wọ́n mú olórí ọ̀dọ́ lọ ṣé ẹ mọ̀ pé kò sáàmì àní nítòkù ni pé kí wọ́n á máa mú àwọn ọ̀dọ́ tó kù lẹ́yọ kọ̀ọ̀kan ṣé ẹ wá rí àbá tèmi kó tó di pé wọ́n mọ̀ náwó ọgọ́ wa lẹ́yọ kọ̀ọ̀kan ẹ wò ẹ jẹ́ fìlú lẹ́ka mọ́ sá lọ. rárá o orí fífẹ́ kọ́ ni ògùn orí fífọ́ ìjà máa jẹ́ pé torí pé ọ̀kan sì kò jí mọ́ àwọn tó kọ̀ àní sùn mọ́ ayé tóorò ìlú bàbá mi ìlú tó forí lálẹ̀ sí màá lọ sí ìlú ẹlòmíì àrìnlá máa jẹ́ ń bẹ́ẹ̀ àbúkílẹ̀ ni mo wí. bẹ́ẹ̀ni tẹnitẹni o tàkísà ni tàtàn tábà ní akúrò nínú ìlú yìí ibo la fẹ́ fowó ìwà fọbalẹ̀ sí bíbẹ̀ ló máa fowó ìwà sọbalẹ̀ sí kí ni a máa ṣe táwọn àwọn àjẹ́ yìí ò fi nípa ọ̀dọ́ tán. ẹ wò ẹ wò ẹ̀yin ọ̀dọ́ ọmọ ọba adéṣẹwà ló ń bọ̀ yẹn. Hmm. bọ́mọdé ó kú. àgbà yíká. ẹ kú pàdé. ẹsẹ̀ à ń ṣèpàdé ẹ wà lè pọ̀ ọmọ sí àbí mi kì í sára ọ̀dọ́ mọ́ ó dà kò burú kí wálẹ̀ wá ń ṣèpàdé lé lórí gan-an. nítorí àwọn àjẹ́ ni o àwọn àjẹ́ tí wọ́n pa kíkúrú tí wọ́n pa gígùn torí tí wọ́n la ṣe ń ṣèpàdé o ṣe rọ́rọ̀ tó wà nílẹ̀ yìí bó ṣe kàn yín bẹ́ẹ̀ ló ṣe kàn mí náà ẹ̀yin náà ṣáàrí bó ṣe pa kábíyèsí tí wọ́n pa olórí kí lẹ wá fẹ́ ká ṣe gan-an lórí ọ̀rọ̀ yìí. ọmọọba kò sí ṣe kò sáì ṣe ó ní kóńdó kóńdó ó ní kúmọ̀ kó kúmọ̀ á lọ bá wọn jẹ́ ilé ká pa wọn ká máa dáná sí ká dáná sún ìyá máa sọ pa ká sọ pa kí wọ́n kó lu yìí ẹni ká pa àwọn àjẹ́ àyà. ká pa wọn yán yán. orí ẹ ò dáa ẹ̀yin tó kù ẹ máa dúró ẹ máa dúró kí n pa yín yányán. ó dáa báyìí adéṣẹ́wọ̀ ọmọọba ó ti wá dára àwọn ẹlẹ́yẹ. bẹ́ẹ̀ni àwọn ẹlẹ́yẹ ti tún lẹ́ẹ̀kan sí i kò káre. orí yóò dá ẹ fẹ́ kú tán ẹ kú tán pọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ìyá wa wọ́n ní atakóró wọnú àdó kò lè gbọ́mọ inú ẹ̀wọ̀ o ẹ̀rù ń bà wá nítorí àwọn ẹlẹ́yẹ gbogbo ohun tẹ́ ń fojú àwọn ẹlẹ́yẹ rí kó má jẹ́ pé tí wọn ò bá rí yín mú orí wa náà máa fàbọ̀ sí o òun ni mo ní kí n sọ fún ìyá wa ẹ̀rù ń bà wá kẹ́ ẹ lè ró wa lágbára. àyìnfẹ́. ìyá wa. irú kankan ò ní yín pamọ́ agbára ń bẹ lára yín. agbára ah, ìyá wa àmà nágbára kankan. a sì já àtọ̀lẹ̀dọ̀lẹ̀ tí mo fún yín gan. ìbà olódùmarè tó tẹ́ kárí ayé ìbà àjàgùnmalè olúwo ṣe. ti bá ìyá àmọ̀nàmọ̀dà tí kò mọ onífọ̀ ojú àlá o. ìbá ṣe. ṣé ẹ rí àtijọ́ tẹ́ yìí òun ló ń pè wa èmi ò ah. a jẹ́ pé àwa náà a wà nínú agbára. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dà ṣé òun ló wá pè mí fún ah, ah. nǹkan fọkàn rẹ balẹ̀ pé nǹkan kan. ìyá wa ṣeun. àgbo ni. wo ló ní kòkò yìí. Ah, alẹ́ mi mo ní kòkò. o ò lè lo kòkò yìí o. kí ni adé ìkòkò tí èsì pé ni mo fi ń ṣàgbo alẹ́ mi mo ní nǹkan mi. a ní ò lò ó. mo mi mo ní. àtàkì ah, mo lè ní ọdún ọdún o. ìkòkò tó wọn náà fẹ́ fi ṣàgbo rè àbí bẹ́ẹ̀ kọ́. ọmọ ajagun mọ́lẹ̀ ọmọ ajagun mọ́lẹ̀ ah, ó dà. báwo ló ṣe yìn ló ṣe kó mi rán mi iṣẹ́ ni mo sì kí mo sì kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn mo sì kí wọn yìí máa dídé mi báyìí níbi tí mo ìmọ̀ ibi tí mo. wo apá ayé kankan ò ní ká ẹ mọ́ máa lọ àbúrò kankan ò ní ṣe ọ́. ẹni bí làwọn ẹni yìí o. ìyá wa bó bá ti ń gbé kòkò ń kaná bẹ́ẹ̀ ni aró máa ni ọmọ ọlọ́mọ. bẹ́ẹ̀ ni. tí ó sì gbọ̀rú lọ. àwọn èèyàn má yà ká o. ẹ̀sà ọ̀gbìn ará àgbòjò sọ́bọ̀ yọ kí ọmọ asúnké bí ẹni sun ọmọ. Ah! mo fẹ́ mọ ẹni tó tẹ̀ fọ́. àwọn amọ̀nìmọ̀jà tí ń kọ́ ọmọ nífà ojú àlá àwọn ni wọ́n tẹ̀mí nífà mo sì mọ yodù tó wù lọ́pọ̀ nífà. dákun ọmọ ajẹkùnmọ̀lẹ̀ má bínú o ṣé bí èrò ń dìjà tí ó bá rí bẹ́ẹ̀ sọmọ ìlú ìní ọ ni àbí àrè ló jẹ́ lóyè kò tí ì tó àsìkò tó bá tó àsìkò tí bá parí iṣẹ́ tó lòdùn àìrán mi ẹ mọ̀ bí mo ṣe jẹ́. lóye kò sí ìtò kan wà bí ààrẹ ni o àbí ibi tó ti wá. nǹkan tó jọ ìlú yìí lógún gangan báyìí ni pé bí àwọn ẹlẹ́yẹ yìí bí wọ́n ṣe ní pàlú yìí tán. ìyá lọ́jà ikú kankan ò ní í pamọ́. ṣé wàá rí ti kábíyèsí táwọn ẹlẹ́yẹ pa tó bá ti tó àsìkò àṣírí tó wà láàrin kábíyèsí àtàwọn ẹlẹ́yẹ ẹ máa mú. ọmọ ìdàgbọ́n ẹni àṣírí láàrin kábíyèsí àtàwọn ẹlẹ́yẹ. bẹ́ẹ̀. Mami, mami, Kí ló jẹ òṣà ti jẹ nǹkan kan lóòrọ̀ yìí? Mi jẹ ọkàn lẹ́yìn omi tí mo lọ pọn tí mo ń mo mú náà òun òun ni. ọlọ́jọ́ máa lọ́dọ̀ yóò ṣú yóò ah. máa lọ́dọ̀ yóò ṣú. Àjàdí Àjàdí àìgbà mi ò gbogbo adé máa yẹ ẹ̀ṣánú mi Àjàdí ẹ bá ń gbẹ ọkọ mi ò Àjàdí ìdánwò tèmi ìdẹ́là iná ọmọ jẹ mi aládùúgbò ẹgbà mi o. ẹgbà mi o ẹ̀ṣánú mi o iná ọmọ mi gbọ́ yẹ ẹ̀ṣánú mi ẹ̀yẹ aládùúgbò ẹgbà mi ẹ̀ṣánú mi Àjàdí mi. Ah! ẹ gbà mí ẹ gbà mí orí mi o. bàbá olóyè bá a ṣe jí láàárọ̀ yìí mo ní ká ya mí lọ sódò kó lọ pọn mi wá kó lè fi dáná fún mi bó ṣe gbómi dé nínú omi tó pọn wá ó mu díẹ̀ ń bẹ̀ kò kọjá díẹ̀ tó mu o bó ṣe ń fọwọ́ dé ẹ̀gbẹ́ mú ló ń fọwọ́ dínkù mu kí n tó mọ̀ omi odò wa kan náà omi odò yìí ló mu bẹ́ẹ̀ ni ìwọ náà ti mú bẹ̀ mi ì tí mu ọwọ́ amọ̀mẹ́tán lójú báyìí ohun rèé o. àbókù yẹ kọ́ wọlé. ohun rèé o. ẹ gbà wá. ká mi ká kú. ¡Oh, mi amor! ¡Oh, mi amor!

ìyá wa gbígbé nínú iná pa o wọ́n sì ń gbabẹ̀ lọ sí ọ̀run alákejì kódà. mi ṣe dáadáa ni wa àwọn àbúrò rẹ̀ ń kọ́ ah, ọmọ dáadáa sì wọ́n náà dákun bọ́ sọ díẹ̀ ń bò ó o sì láwọn àbúrò ń kọ́ ní tóyìn ó bò ó kọ́ mọ́ òun lọ sọ gbọ́ ó ti dà. òkè oníjà kó má ṣe lójú. ìfẹ́ kó má kàn di oko lára ọ̀rọ̀ tá a dán mẹ́ta òun lòsàn kì í gbà ọ̀rọ̀ inú mi àṣẹ ni. ń pè yín ó sì ti wọ́n lójú báyìí o. Ajagunmọ̀lẹ́ o! Ajagunmọ̀lẹ́ o! Ajagunmọ̀lẹ́ ẹ káàbọ̀ ẹ kúrìn ẹ̀yin lẹ́ni tó bá rú mi lójú kí n pè yín ó sì ti wá rú mi lójú báyìí lórí ọ̀rọ̀ ìlú ayétòrò ni àgbà ń kù igbe inú rírun sì ni gbogbo wọn ké tó fi kú ẹ dákun omi ayétòrò tí gbogbo wọn sì mú ni gbogbo wọn ní ohun pa wọn ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀ ṣé omi náà ló gbàbọ̀dé ni àbí àwọn ẹlẹ́yẹ lọ́pàdé àmọ̀kọ́ tó ṣe nǹkan sómi náà ẹ jọ̀ọ́ mo fẹ́ mọ̀. ọmọ mi àjagun mọ̀lẹ̀ olúwòde ọ̀run ò ní ṣiṣẹ́ ṣe o ọwọ́ ayé ò ní ká ẹ ọwọ́ àwọn ẹlẹ́yẹ ò ní ká ẹ ìrọ̀wáyé kan kì í ká omi àwọn àwọn ẹlẹ́yẹ yìí wọ́n ti lọ da èèwọ̀ sínú omi omi yìí omi ti gbàbọdé nítorí kí ni o àwọn ẹlẹ́yẹ ti lọ da nǹkan sínú odò yìí gbogbo ẹ̀dá kẹ́dà tó bá ti ń mọmi yìí dandan ni kí wọ́n máa gbọ̀n lákejì lọ. ẹ ṣeun ẹ ṣeun kí ni mo wá fẹ́ ṣe sí gangan báyìí. ọmọ mi àjàgùnmọ̀ ni àkọ́kọ́ ń bẹ̀ ni pé gbogbo gbogbo aráàlú ìpátá àwọn gbọdọ̀ débi odò mọ́ ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ wàá gbéra lọ sí odò láti lọ́ọ́ fi dè ré nítorí odò yìí ti gbàgbọ́ dé. ẹ ṣeun ìjọ ayétòrò tẹ́ bọ́lẹ̀ nìgbọ́ èmi ọmọ àjàgùn ọ̀lẹ̀ èmi náà nígbà. ẹni mọ̀ nà ní ìtọ̀ ó tiẹ̀ dá tó rí wa lóyún tó rí wa iná ló sì ráyè mu. bẹ́ẹ̀ni nítorí ọdún tí àtẹ̀rí yorùbá bá ta egbò ọdún náà ní kọ̀lẹ̀ pa. èmi ò mọ̀ pé ìjàlẹ̀ bá wà ẹ̀yin ẹlẹ́yẹ ẹ má kọjá àyè ni o ẹ mú ẹ kì í ẹ rò pé mo bí rẹ̀ ni ṣé wọn mọ̀ pé ọmọdé kì í níná nílé kí tìta ó má jò lọ́wọ́ ni wọlé òní ìlú ọrọ̀ ajé mọ́. ẹ̀yin ẹ̀rẹ̀ yìí ò mọ̀ ni a kì í torí gbígbó padà a kì í torí kíkọ̀ pàgbò a kì í torí ìwé ìwé pọ̀. wọ́n bẹ́ẹ̀ nu rẹ̀ lónìí lọ́ọ̀rọ̀ ayé mọ́ panumọ́ abo kì í bá borí jọ panumọ́ abàfẹ́ kì í bá bàfẹ́ fọ́mu ọjọ́ kọjọ́ tó bá jẹ́ rẹ lọ́yìn ayé ọjọ́ náà ni wọ́n dà tọ̀hún lónìí ó ti jẹ́wọ́ ẹlọ́yìn ayé o ó di dandan kó o jáwé tẹ́lọ́yìn ọ̀hún. kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ lu ayé tòrò ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀ o fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ wá mọ̀ wá. wàá tún fira wa hàn yìí àwa àjẹ́lu yìí rè o má ṣe pa. ẹ ti rí wa ní ọjọ́ méje lénìí adéṣẹ́wọ̀ ọmọọba ó máa gun orí àpèrè gẹ́gẹ́ bí ọba ìlú ayétòrò wa yìí. bẹ́ẹ̀ ni. àwọn olóyè rẹ o má ṣe hà má ṣe hà rárá láti ẹ̀ sílẹ̀ kó gbọ́n tá a fẹ́ sọ ni àwọn olóyè rẹ èmi gẹ́gẹ́ bí ọ̀tún ìlú ayé tòrò rè lúkọ̀sì rè ìtọ́gbọ́ wá hùn nù yín kó gbọ́ èyí tó bá hùn kó má gbọ́ agbọ́ má gbọ́ yín kò kàn wá èyí tí ò bá wá gbọ́ ikú ló máa fi ṣèfà. àwọn làlà torí pé ọ̀sán gangan báyìí là gbọ́ kó arọ́ o àjìlà fọ́ wọ̀ ò bá ti gbọ́ ikú ni kì í ṣàrùn mo wí ẹ̀gbọ́ kòkò wá mo wí ẹ̀gbọ́ kòkò wá. òun lè ti wá gbọ́ yìí o lẹ́nu ọ̀tún ìlú wa yìí o. tá a bá wá rẹ́rìn tó fẹ́ ṣe kọ́ńtà kọ́ńtà sáwọn ẹlẹ́yẹ àwọn tó ṣe tọ́jọ́ kìíní àná àwọn ọ̀dà ọ̀run làálà ẹni tó bá wá fẹ́ gbénu ogbó bí adẹ́tẹ̀ nù yín ọ̀hún yájú sí a ẹ wo ọ̀tún ti sọ tiẹ̀ èmi mú kọ́ọ̀sì náà mo sì ti tọ́ tèmi ṣé àwa wíire àbá wíire. ẹ wíire o. tani tani tani ẹni àti pa. Hehehe ah! <laughs> aṣọ ṣẹlẹ bọmọdé òkú àgbà ní í dà ẹ̀yin ọ̀dọ́ ìlú oh. èmi ni aná ń bá yín sọ. wọ́n mà ní lọ́jọ́ méjì òní adéṣẹwà yóò gorí àpèrè bàbá rẹ̀ yóò jọba ìlú ayé tó rò. bẹ́ẹ̀ ni adéṣẹwà obìnrin jọba <laughs> ó dáná a jọ ṣojú gbogbo wa ẹ̀yin ọ̀dọ́ orí yín náà. ẹ wo ẹ̀yin ọ̀dọ́ ṣẹbẹ rántí ìjọsí ti akínadé ojú má rí bi ó gba lóògùn ẹ o. ẹsẹ̀ mi o ah, ẹsẹ̀ mi yóò. pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ ẹsẹ̀ mi yóò. Ah, ẹ náà bọ̀ ọmọ ìjàgùnmọ̀ ni ẹ gbà mí o sẹ́mi o. ìwé rèé gbọ́n ní ìṣẹ̀lẹ̀. orí mọ́jú mi gbogbo wọn sùn síbí ni ṣàdédé ló pariwo wọn lójú wọn tí fi wọ ẹ̀ẹ́n eh, eh, tí pariwo sí ẹsẹ̀ rẹ̀ ti búrẹ́kà ìwọ kan ìgbà mi. àbúrò mi lọmọ yìí nǹkan kò gbọdọ̀ sí ẹ̀dá kan. iṣẹ́ àwọn ẹlẹ́yẹ rèé àwọn ẹlẹ́yẹ ìlọ́kù ìsìnkópa ẹlẹ́yẹ wò bó lẹ́lẹ́ yóò ṣe bẹ̀rẹ̀ kí mo ṣe ìlọ́kù ẹgbà mí ìhà ẹlẹ́yẹ. mo ń bọ̀ màá ṣe sí. ẹ jọ ẹ gbà wá o. mo ń bọ̀ ẹ̀sìn ìwé mọ̀ pé o. Ah, ah ọ̀dọ́ èmi pẹ̀lú lukosi ní àyìn ní ìní o ibi làwọn ọ̀dọ́ dúró sí. ẹ bí wọ́n dúró rèé. tá a sì ń sọ fún wọn pé adéṣèwà ni ó gorí àpèrè bàbá rẹ̀. ìyọnu o. lọ́lá àwíire o èmi mọ̀ pé ń sarán sẹ́ni tá a pa tá a fi ṣẹran nu ẹgbẹ́ tó jẹ́ pé mo fún egungun ẹ̀ báyìí mo fọ́ túkátúká ni lẹ́wọ́ alẹ́ rí. adéṣèwà adéṣèwà ṣé o mọ̀ pé èmi gangan musa ta látọ̀nà kúkú àyíkẹ́. àbí àkókò orí rẹ̀ báyìí ó sì ń bẹ lórí àmù mi tí n fi mú mi yẹ̀wò mi. Ah! ṣé o mọ̀ bẹ́ẹ̀ bó ṣe wá rí yìí ò yé mi o kò yé mi pàápàá. ẹ mọ̀ nǹkan ojú á máa dàgbàlagbà mí láàmú bóyá ojú ń dùn torí kò yé mi. Ah, ah, ẹni tá a pa tẹ wálé rí láàyìn. lémi adéṣẹwà ẹ rí àbí sábà lè parọ́ fún ọ. ọ̀dọ̀ dúró ń bí. èmi ọ̀tún àti lukosasi dúró ní àyè. ẹ sì rí ojú mi ò tàn mí jẹ. aláàárí ó dáa kò burú ẹ já lọ. tèmi o torí àwọn ẹlẹ́yẹ yẹn àwọn èèyàn tó ti pa nílùú yìí kò kéré rárá kábíyèsí ìlú olórí ọba ọ̀tún ọba ààbò ìlú kódà mo gbọ́ wípé babaláwo tẹjọ wọnú ìlú yìí wá àwọn ọlọ́pàá wọn ah, ẹ̀rú gbà yìí ni o. mo ń bá yín wí ẹ̀yin mo ń bá wí ọ. ẹ má jáde o. ọmọdé ẹ gbọ́dọ̀ jáde o. ẹ̀wọ́n tún náà lójú ọ̀rọ̀ ó ṣe ilé. Oh, sí lóòótọ́ ni ó kú bẹ́ẹ̀ ni kò lè kú torí bẹ́ẹ̀ kọ́ ni kò pààrọ̀ ẹran rẹ̀ tẹ́jẹ́ tẹ́ òun ẹ̀jẹ̀ lọ́dún ẹranko ewu ọlẹ́jẹ́ tẹ́ẹ̀sì sí jẹ́ yẹn gbogbo yín àbẹ̀ ní fẹ́ àbí ni ọmọ àṣàgùn ọ̀yà àbí kí ni wọ́n ti ń pè ọ́ sọ́ọ̀rì mo fún ẹ ní ọjọ́ méje papọ̀ kó o fi kúrò lórí ilẹ̀ bàbá mi torí wípé àrẹ̀ ó kì í ṣe ọmọ lóòrùn yìí bí ẹ̀gbọ́n wọ́n ní ọ̀lẹ́ ní onídìrí kẹfì ní bàbá òun sílẹ̀ bíbẹ́ẹ̀kọ́ ẹ ṣe sí ilé ìlú àgbẹ̀ ṣe lẹ́yìn adéṣèwà èmi náà kọ́ òun lọ sọ̀rọ̀ àmọ́ wọ́n gbọ́ èmi pálọ̀ṣẹ̀ tí ẹ̀mí burúkú tó ń gbé ènìyàn lẹ́nu èmi náà fi ní ọjọ́ méje láti fi ní ẹ̀sìn bíbẹ́ẹ̀kọ́ wọ́n fi ṣẹlẹ̀ láàrin ìlú ọmọ àjàgùnmalè ọ̀láyà akẹ́bọ̀jẹ. gbọ́ ká fi ajá mọ́lẹ̀ ká fi ẹkùn mọ́lẹ̀ ká má fi ẹkùn lé ajá lọ́wọ́. Hmm, ọ̀rọ̀ yóò tí ì lòtò. kọ́kùnrin dàtẹ̀rù kọ́kùnrin dàtẹ̀rù ó dá mi lójú nípa ìkọ́lù wa lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. ṣé wàá rí wọn ikú rẹ kẹ̀kọ́ sí bẹ́ẹ̀ ni. jalo adéṣe wà padà wá pín sí ọ̀rọ̀ rẹ̀ ó jẹ́ ìgbín ká tó fi kára wọn ẹ̀ ọkùnkùn. Thank you. rọ́kò mi so ẹ̀rọ kí ni rọ́kò mi so ẹ̀rọ ni rọ́kò mi so ẹ̀rọ ẹ̀rọ ni rọ́kò mi so ẹ̀rọ kí ni rọ́kò mi so ẹ̀rọ ni rọ́kò. roko mi so ẹ̀rọ mi roko mi so ẹ̀rọ òbí mi roko mi so ẹ̀rọ mi roko mi so ẹ̀rọ òbí mi roko mi so ẹ̀rọ. làbù wẹ̀ omi làbù mú ayé kankan bómi sọ̀tà láti òní ẹ̀rọ pẹ̀sẹ̀ ayọ̀ ìrọ̀rùn àdùn kíkọ́ wọn lulẹ̀ láti òní lọ òtúbà bíbí òtúsẹ̀ ìlú ayétòrò láti òní ọ̀ká ọmọ ọmọ àgbẹ̀ alájẹ nílẹ̀ ìlú ayétòrò káwọn ilé ìfowó àbọ̀ èmi àjàgùnmọ̀lẹ̀ olúwo òdi ọ̀run èmi ni wọ́n pè ní àtàyè ṣe mo ṣe tó láti wá tùlù yìí ṣe tẹ́lẹ̀ wọ́n máa kébí ẹyẹ tọ́mọ yìí sì máa kébí ẹyẹ. dákẹ́lẹ̀ torí wípé ọmọ èèyàn ò lè tẹ́lẹ̀ ọmọ èèyàn nínú ìwé ẹ̀yọ́ ṣé ò sọ fún ẹ wípé àwọn ẹgbẹ́ náà ìlú yìí ni àwọn sì ní àjọ ọmọ ìlú yìí ó sì ní ọmọ ẹ̀ ti fi tiwa ọlọ́run ọba àti ọba àti ọba tó tẹ̀lé ẹ̀jẹ̀ ní pẹ́ẹ́lí lọ́wọ́ ni wọ́n sì rí láti wá fáyé ṣe tẹ́lẹ̀ wọ́n ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀kọ́ tẹ́lẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ nígbà òun yóò gbé yín lọ. ẹ̀wọ̀ ọmọ ìdí ni wọ́n bá bá mi ṣe ni bàbá mi èṣù èṣù láàrin òkìrì òkò ẹ̀kọ́ burúkú fi jẹ́ lápò ọ̀pá. omi làbù ẹ̀ omi làbù mú ayékèké bọ́lísọ̀tà omi ìdílé ìjàkóso ìbàdà mi ọ̀sùnkárè agbẹ́jẹ́ kó tó wá wọn ìyá mi rẹ̀ lé ní owó onígbò omi olóòdáyùn abínibí omi tó yẹn òsàtìfọ́ bí kò ní sàn òkòjú oníṣẹ́ pàjáwìrì gbogbo bá ń gbé wàá ti yá àbíṣe yá máa ń dókòwò ó ní o. parí mo ké kówó rẹ̀ onídọ́jọ́ kú rẹ̀ pé. nítorí ìlọ́pọ̀ tó pọ̀ kí payí ajá tó tó gbọ́dọ̀ pàwùdà àti àgbàgbà náà tó lọ́wọ́ ṣàwọn láwùjọ ọ̀tá ó ní kí lẹ́bọ̀ àkèrè lẹ́bọ̀ tẹ́lẹ̀ tayọ̀ bẹ́ẹ̀ ni tùpín túkẹ́ túkẹ́ ní tògógó láta ¡Vale! mo mọ̀ pé èèyàn ó pàgòdà yóò tàgò ṣe ni ah, ìsàmù àbáyọ ló yẹ kó wí ó sì ó sì fi gbogbo ẹrú ah. ó fi sọ̀rọ̀ tó wíwù mo wù bá lọ. mo ti délẹ̀. lórí ẹ̀rọ aláyélúwà. ẹ dákun ẹ jẹ́ ń délẹ̀ o. ara yìí máa sọ. kábíyèsí ọmọ táwọn wí bí ọba fi pé bí ọdún bíi márùn òun ni ah! ó pa ọ lórí o. àmọ́ bí. ọ̀sìn àbí òsì lórí ìfẹ́ lẹ́yìn tí ọmọ ń tọ́sọ̀ sá. àkọ́gbọ́. sọ gbádùn sá. bá ah, bí fún yóò parí rẹ mọ́ ọgbà náà lọ́rẹ̀ tó fọ̀ lójú ọtí. wọ́n kó kíní kan kókó lẹ̀ ìwọ ọmọ bá lè fi tún lọ sí ọ̀dà tẹ ọwọ́ ni yóò pààyàn. tábọ̀ bá láwọn olè ọ̀rọ̀ kàtíkàtí wo ló sọ pálẹ̀ fàrẹ mọ́kọ́ tètè tètè. ayọ ọjọ́ ma lọ ọjọ́ ma lọ. kábíyèsí mo máa ló fún ẹ̀wọ̀n mo bí ilé kígbà ilé tó wá ẹ̀wọ̀n ni ó tó fàyà gbaragada. ọ̀sọ́wọ́ kẹ̀kẹ́ jẹ́ fàyà máa lọ. ọ̀nà rẹ̀ rẹ̀. ó lọ ah, àádọ́gun. wà á lè kọ́ tí bàbá alágbó lé nígbà yìí sùn wó lọ. ẹ̀ka lè ṣe ọkọ̀ yín balẹ̀ tó ọ̀tọ̀dọ̀ rẹ̀ lọ́sọ àárín rẹ̀ lómi ọba adéhùn ìfáwọ̀ lọ́mọ. kábíyèsí gbàǹgbé o gbèsè ìlú òkè kọ́ bá àwọn àwọn onífà tí ń gbọ́ bá kán kán. tí wọ́n mọ sẹ́yìn yìí lọ. olórí kan lọ ọ̀rọ̀ náà gbọ́dọ̀ tó ń sọ wọn o ta ló gbé bá tí o. àwọn àwọn àwọn onífà tí wọ́n ń ta afá fùfú káàkiri. ẹ mú mọ́ra dípò ká sọ pé òun ó jẹ ẹran kí a ní kí wọn ó rẹran fún bí wọn bá jẹ di abẹ́yẹtù ká ní kí wọn ó fún lọ́wọ́ ní igbá ilé kan ó fọ igbá ilé yín ni ó fọ ìwọ olórí kọ́mọ̀tì fún ọmọ nílùú yìí ẹ fọkàn wálẹ̀. olórí ara tútù lọ wa o. ẹ ẹ ẹ máa wọlé ìpàdé dọjọ́rọ̀. ẹ mú gbègbè sọ. ìgbà kọ́dà máa tẹ̀lé o. àwọn èyí ìlú kókó lòdì mọ́ orílò ní burú orílò ní gbàbọ̀dé o wọ́n ní kí n pa ọ́ ni ṣùgbọ́n ọ̀ lẹ́sẹ̀ lọ́rùn o lọ́dọ̀ tèmi abọ́ rẹ̀ ìlú yìí. èmi náà ni agbọmọlà ọkùnrin takuntakun àṣẹ yóò wú ọ̀gá èèyàn tí pààrọ̀ ọ̀gbà tó bá ti wù ú ọjọ́ ìṣòro la máa kíkanjú èèyàn ẹ ṣé o ẹ ṣé o ẹ kọjú sí ojú lọ́rọ̀ wa o agbọ́mọlà. àbọ̀ ẹ̀ ṣọmọ náà ni. ọmọ náà rí ọmọ náà rí a sì yóò wọ àgbàlagbà tábà péré akọni àfidàlẹ̀ lè ga ara ga àtẹ tó dáa tó yà mí lẹ́nu o ṣùgbọ́n ó yé mi náà àwọ̀ àtàwọn oníjọ́ ń sọ̀rọ̀ ọmọ náà rí bá mi gbà sọ́dọ̀. Hmm ìkókó ojú rẹ̀ nígbàbọ̀dé o kẹ́ mo ṣe sọ ẹ bá mi tọ́jú rẹ̀ ẹ gbé sọ́dọ̀ mo fẹ́ kí àwọn aráàlú kan rò pé lóòótọ́ àtọ̀dọ̀dọ̀ mo fẹ́ gbà. níbo ni balógun wà elédùn àmọ́mọ́ wò mí ràn tí balógun sì mọ ti ń ṣẹlẹ̀ nínú ààfin lọ́wọ́lọ́wọ́ pé ààfin gbóná. kí ni ṣèwọ́. ní kún ọ ẹ ti fi mí jọba ọba pa lórí ohun gbogbo ọba pa lórí. lórí tani kẹmí ọmọ àwọn ti gbàgbé ni wípé àwa ìyá àwa ẹlẹ́yẹ la gbé abọ́rí wò wọ́n kò sátótó nà ká fún ọmọ. wókè kó o wọlé o ní ìrora yìí. ọtún mi àbá lọ́fíńdé fún ọlọ́dẹ̀dẹ̀ àbá ó sì àṣẹ lọ́fíńdé.